MHM a máa sọ lẹ́yìn ṣé rí àwọn nǹkan kan wà tó yẹ pé a gbọ́dọ̀ gbé síta àwọn tó bá dẹ̀ fẹ́ bá wa sọ̀rọ̀ náà ọ gbọ́dọ̀ máa mo láàkí bẹ́ẹ̀ ṣe sọ ìbáraẹ̀ ṣe ra kọ́ọ̀tì ẹ̀ yìí so under la máa ṣe so èmi need èmi need láti sún láti rí àwọn family ṣó ti yé yín èmi need láti rí àwọn family ṣó ti yé tí bí a ti bá ṣe tán máa wò bí a mo ṣì ní nọ́mbà ẹ̀ tí bá ṣe tán máa wò bí a mo ṣì ní nọ́mbà ẹ̀ béèrè lọ́wọ́ straight from the heart. ok ok ó máa fún ẹ. ok ó máa fún ẹ stadium tí ó máa fún ẹ jọ ká nǹkan tá a lè ṣe so that káwọn náà ké gbàǹjarè síta káwọn náà máa sọ̀rọ̀. so ká bá rí pé táwọn ọlọ́pàá bá rí pé ó tún ti wà lórí radio station bàbá ní ok ìgbà thirty minutes a máa sọ̀rọ̀ pa radio station yẹn so that káwọn náà jáde síta ká lè mú níbi tá lọ ṣe get àrẹ́dì láti mọ̀ ká mọ bí tá lọ sìn ṣe gbọ́ kò sí pọ́blẹ́mù mo dà yes ma ẹ ṣe mọ́mi ẹ ṣe mọ́mi our best caller ló ń pè. hello sir. Sir. Sir, ọ́. sáà sáà basically fantastic. Daddy me. yes sir ẹ ṣe dádì ẹ kálẹ̀ sir. saa dade mi. bàbá àbèjì. bẹ́ẹ̀ni. òkété ti describe ẹ kó tó di. Hmm. fún àwọn ṣó ẹ̀ kan kẹ́ ẹ play ẹ̀. bẹ́ẹ̀ni. tó ti ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi tí ó ṣe fún wọn. bẹ́ẹ̀ni. àti bó ṣe pàdé Taofik. bẹ́ẹ̀ni. ó sọ fún wa ó ní bàbá àbèjì ọpọlọ bàbá àbèjì gbéṣẹ́. onítẹ̀gbọ́n ẹ̀ ni. oní bàbá àbèjì dọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni. àbèjì òun náà ní taofik. bẹ́ẹ̀ ni. ṣé mo gbé bàbá àbèjì dẹ̀ ti lu oko ọba. Hmm. Hmm. Hello, sir. Oh. Hello, sir. nẹ́tíwọ̀kì wa yẹn ó ti tún fẹ́ bẹ̀rẹ̀ o. ẹ ló sà á gbọ́ yín tẹ́lẹ̀ àìṣẹ́ ń gbọ́ yín sáà ni. mo ní detention yẹn wọ́n fi test bíi trial ni. Hmm. ẹ̀ńtánẹ̀tì sọ pé ó dọ́ọ̀lù pé taofik lu smart ìgbà tẹ́ni tó dọ́ọ̀lù wá jáde ṣe ìrànwọ́ taofik ni ó kọ́kọ́ jáde sí. Hmm. ní tí taofik bá sùn ní tí taofik bá brief wẹ̀. Well òun náà ni bàbá àbèjì máa fọ́n síta. Hmm. ṣé wàá rí bàbá àbèjì tẹ̀ ń wò yẹn òun gan ti ta àyà àbèjì ti pẹ́. mo sọ. ẹgbẹ́ kéka sọ yìí àwọn akáka máa sọ pé olùṣẹ́ rí irú length of eh, road tó fẹ́ play àtẹ̀wọ̀n tó fẹ́ lọ bàbá àbèjì ni ó fọwọ́ ara ẹ̀ ni ó fọwọ́ ara ẹ̀ méjò ẹ̀. Hmm. ṣé àmọ̀ pé wọ́n ti pe wọ́n nígbà tán fẹ́ dá ìyá àbìtì padà nǹkan sọ tá a gbọ́ iná play jáde ni pé wàhálà ìyá àbìtì àti bàbá àbìtì ó ti pọ̀ jù. wọ́n dẹ̀ ti sọ oríṣìí ti ìyá àbìtì wọn ló jí magí. àti ìwà ọmọ tí bàbá àbìtì ti ń dọ́ ní tó fà á tí wọ́n fi dá ìyá àbìtì padà. bóyá ọ̀kadà ni o bóyá odidi èèyàn bàbá àbìtì jí gbé ni o. Hmm. ṣé àwọn pé bàbá àbìtì ni ó fọ ẹnu ara rẹ̀ sọ fún àǹgbà tó dé ìsìn. ìgbà tíyàwó mi jí magi o èmi o ọmọ ẹran mo gbẹjọ o hmm. gbogbo ẹ̀ ń ṣe rí ṣe ń ṣèjì dáwà yìí ṣèjì tó lu kí ìbàjẹ́ ni hmm. ṣe bàbá àbèjì tó fọwọ́ rẹ̀ ẹ̀ kan statement hmm. ìjọ tó kọ statement ọlọ́pàá ò ní máa lọ. bẹ́ẹ̀ni. ó nídìí lẹ́yìn ìgbà tọ́lọ́pàá ò ní máa lọ. ìgbà tí wọ́n expect òkété tí ò wá wọ́n declare òkété wanted. bien thank you. tọ́lọ́pàá ti rí. ah mo gbádùn yín. ìgbà tí ìgbà tí wọ́n wá wò wípé ah fundamental human rights ó mà ní iye time táwọn lè dìde ènìyàn dira ó má dàbí pé wọ́n fi tìyàn kan wọ́n fi pọ́níṣì ẹnìkejì tó lókèté ní pọ́níṣì ẹ̀. ọ̀wá ni òkè ẹja fún ní with stringent conditions ní bẹ́ẹ̀lì tí wọ́n fún. bẹ́ẹ̀ni tó bá mọ̀ túmọ̀ ẹ̀ á mọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ gbé ewu hmm. ni. ṣé ẹ rí àwọn tó ń bá náà celebrate ẹ jẹ́ ẹ má dá wọn lóhùn. dá wọn lóhùn kẹ. àwọn fẹ́ open fraka ni. bẹ́ẹ̀ni. ṣé ẹ ráwọn fraka tẹ́lẹ̀ fẹ́ open yẹn olójú dúdú ti bá wọn open rẹ̀ kí wọ́n tó dé kò yé wọn ni. Hmm. Ah, ah. wọ́n ti bá wọn open ẹ ẹ jẹ́ ń sọ bó ṣe bá tẹ́lí ìgbìndélé kan rìlíìsì bàbá àbèjì gan ṣe rí ṣó DKY <laughs> oh, another chapter Oh no. mo fún mo fún Kokede in two weeks ó máa release material show ṣàyẹ̀wò pé kò túnọ̀ sí olójú dúdú. Ben. tí ó kàn fẹnu sọ ni. Hmm. tọ́ba peter ó máa release material show tó lójú dúdú ó fi kọ́ńbà tó lójú dúdú ti rí i pé olóba yóò ń jẹ́ tó ń fi gbé tó ń fi di pé in fact òǹkà yìí ó so olójúdúdú di ẹrú. Oh, in fact olójúdúdú bẹ́ẹ̀ ni ó ní ìdí àwọn followers. olójúdúdú ló ń ṣiṣẹ́ fún olójúdúdú ló ń ṣiṣẹ́ fún sìn. ó ní ìdí àti ó ní olójúdúdú ní èdè kó interview bàbá àbèjì live ó tiẹ̀ sọ relevance ó sọ kó ń jà ó ní comrade hmm. ó ní freedom fighter hmm. tó kété ò bá release ẹ̀ mọ́ fún two weeks. adé àtọ́pẹ̀ òfuraka mọ̀ á hmm. rò wípé òun lórí tòun ti bẹ́ẹ̀rì ẹ̀ hmm. Hmm, kò sí kò sínú géèmù mọ́ òkété ti lọ fáàtì ló ń sọ fún yẹn kẹ́rì gbogbo àwọn tó kù kan kí ń gbé lẹ́sẹ̀ yẹn wọ́n kàn ń wò ni ìyẹn ni ká àti fúráká àwọn ògbà wọn ṣe fúráká justice na one face. bẹ́ẹ̀ni. ṣé wá rí lórí justice dáhùn face yẹn. ṣe bàbá àbèjì tí ó ti ń kó bá rẹ̀ látijọ́ tó ti jáde. Hmm. nígbà tó sọ̀rọ̀ ẹ lọ wo tó ọ̀rọ̀ ohun tàbí tó ṣe yẹn lọ ohun tó sọ ó nígbà tí ìyàwó òun wúkọ́ òun pe àwọn fámìlì ìyàwó òun àwọn fámìlì ìyàwó rẹ̀ yọba títí ìyàwó rẹ̀ ti wúkọ́ tó yẹ pé ikọ́ wúwo ló pa. ó wá ní òkè káwá sọ wípé ó nìdí help ó nìdí financial assistance bàbá àbèjì tí ò lè pariwo síta pé ẹ̀yin ayé ẹ̀ máa gbà míì ìyàwó mi máa ń wúkọ́ àmà ní ìdí owó hospital àmà ní ìdí ìwú treatment ṣé bó ní tọrọ ń sìn fún hmm. pé òun kàn lé lásán ẹjọ́ tọrọ láti sèfù láìfù ìyàwó ẹ̀ hmm. lòun kàn lé lásán ló ti sọ pé ẹjọ́ ẹ̀ assist àwọn hmm. ìdí tó fi aláwo kíyàwó rẹ̀ kú láti má get help from the public táwọn èèyàn dẹ̀ ń dúró tá à ń béèrè ìyá àbejì o mọ̀ pé tọ́ba léèyàn kú there are accessories to the act there are contributory evidences hmm. pé ìwọ gan onírò tó play tẹ fi báyé ẹni ìjẹ tẹ fi tẹ fi jó rí ìrànlọ́wọ́ tó fi kú. Hmm. torí ìyá àbẹ́jú has become a public property tó jẹ́ káwọn èèyàn ń sọ̀pọ̀tì ẹ̀ ló fi ń léèlú kí ló lè tẹ ẹgbẹ́ pamọ́ ó tẹ̀lé fẹ́nu ara ẹ̀ sọ́ọ̀sìn wípé mo reach out to the family tó mọ̀ pé family ò lówó lọ́wọ́. Hmm kí ló tó o. ṣebó ń da charity kan ló wà. wà síta ló. ṣebó ń da charity ṣebó ń kan ló wà. ó ń kan ló wà àwọn kan ló lè wà. àwọn tó lè wà lóńdà àwọn àwọn náà lè ń pera yín sí àwọn ẹlẹjọ ń ṣe kìíní sí àwọn yẹn lè náwó kí wọ́n jáde ní ìpàlẹ̀ náwó láti ra ẹ̀mí ìyá àdójì. bẹ́ẹ̀ni ìdí tí ẹ fi para láti jẹ́ wípé sickness ló ń ká lọ ẹ̀ sọ fún ìjọba. àbí. ẹni bá ṣe ń kóra wọn kò sójú kan yìí kó dáa èmi ti expect wọ́n sùn látọ̀dọ̀ bàbá àbèjì ó yẹ kó fún wa ní mọ́ọ̀sù a ní ìdí ẹ̀ kí ẹ ráwọn evidences tó fún wa yìí àwọn tó fún wa yìí babalẹ́gbà analysis ń bọ̀. òun náà ni. no àìgbọ́dọ̀ àìgbọ́dọ̀ tí ẹ̀yin tẹ́ ń pè ẹ̀yin tẹ́ ń pè lè jẹ́ kí n máa mọ nǹkan tó ń sọ náà bàbá àbèjì ń sọ èmi ò tí ì rí àti ọ̀dọ̀ straight ah, from that. ṣe rí ó ń dìdí láti ṣe mọ ìtàbí ṣe rí àwọn tó ń sọ yẹn ara àwọn nǹkan tá tí adájọ́ kan ó wò ní pé a ti bọ̀ náà ló sọ lè tó dẹ̀ sọ ògùn sí ọ̀dọ̀ ọlọ́pàá mọ́ hmm. níjọ́ tó fi gan o ti wà ń ta tó o sì sọ tó o ní ìpè àwọn oní òde gbìyànjú bíi tágbára ẹ ká ah. hmm. nígbà tágbára ẹ wà á ká mọ́ ta ló sọ fún ta ni public tó sọ fún. Hmm. kí ló dé tó yẹ pé gbà tí wọ́n kúrò ní detention nínú ọmọ public sọ pé ẹjọ́ ara wa lọ́wọ́. so ò dẹ̀ mọ̀ wípé public wọ́n dúró dé láti ràn lọ́wọ́ lánàá. òkú hmm. wa parapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ní kò ní rí ìrànlọ́wọ́ àfi pípé ilé ìdáwọn bá fún nìkan ni. Hmm. orí ìkànnì láàdẹ̀ wà àwọn tó wà lọ́dọ̀ wa lé wẹ́gbà tí ò sí ní ẹ ń sọ fún un wípé two weeks ago wọ́n ti sọ pé jalè ó jí máa tẹ́rẹ́sì o. bẹ́ẹ̀ni. bó ṣe wá wájú adájọ́ ìwọ tó ti dájú wípé matress ló yẹ káwọn ọmọ ọmọ rẹ fi sùn ọ̀tá. ọ̀tá. wájú adájọ́ pé òun lè òun lè kọtibúùtì sí tí ó pa ìyàwó rẹ̀ àmọ́. Hmm. pẹ̀lú kó o tún fẹ́ràn rẹ̀ kiri gan. wọ́n dẹ̀ fi wá aṣọ fún kó ní adájọ́ pé lóòótọ́ ìyàwó rẹ̀ jalè ni wọ́n fi rìpọ́ọ̀ mi ẹ̀. ọjọ́ tètè wọ́n ṣẹ́rí gbé ṣẹ́rí gbogbo tó ń sọ yìí ó dùn bàjẹ́ hmm. babalẹ́gbàá ẹ jẹ́ kan ṣe rí múùdù tó fi celebrate yìí àti tí ń jábọ́ lẹ́nu wọn ìtawà ní ìdìbò ẹ má sọ pé ká má celebrate. òun ni. kódà kan máa ṣe show celebration gan ṣùgbọ́n tí wọ́n bá bí táwọn wá dáa tí wọ́n bá bì dáa kó lò lọ sí àgọ́ ọlọ́kùnrin challenge nìyẹn ọ̀rọ̀ tó àbáàdé jí wọ́n ti mú tẹ́lẹ̀ wọ́n ti gba statement gbogbo wọn nídìí lọ́dún ẹ̀ wọ́n ti gbà kí ni a ní ìdí ẹ̀ fún. dùpẹ́ lọ́dún máa máa káàdì sí pọ́ọ̀tù àbí tọ́lọ́pàá máa sọ fún wa wípé ní táwọn rí inú kéèsì yẹn nìyí bàbá àbídí is a good father a good uh, husband is a tọ́lọ́pàá bá ti ń sọ bẹ́ẹ̀ fún wa ó ti ó ti kú ṣùgbọ́n wípé níjọ́ tó kúrò pẹ̀lú bó ṣe stem dẹ̀ tó wọ́n tó wá fi sí under his children day condition. ọ́fíìkì hmm. tán ló smart yẹn in fact tráfíìkì ti gba owó ẹ̀ tó jáde babalẹ́ka ẹnu agbẹ́tò lọ ó ń dùn lọ́wọ́ hmm. hmm. justice yìí a àwọn náà ni ó sì help wa láti gba justice. òun pọ́yé mú jáde náà ni wọ́n rò pé èyí tí wọ́n máa ń ṣe látijọ́ tó máa ń wí kátàkátà bí ọmọ kú lọ́wọ́ àdìtí tó máa ń ṣe àwọn analysisi oní manipulator tí ò ní ẹsẹ̀ kankan ní inú ara irú ẹ̀ ló wípé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ ti kúrò nínú ẹ̀ ọ̀rọ̀ yìí ó ti kúrò ní irú ẹ̀ torí gbogbo wa la rí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ in fact ẹni tí ó ti ń wò pé òun ń wò pé sáìdì ẹ ok ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ yìí mo mú àgbèjà mo máa gbèjà dọ̀kásì mo máa gbèjà dọ̀kásì òun kàn wá wò wípé nígbà tó yá gan kí ló ń sá fún ìwọ tó náà ní àwọn evidence tó yẹ pé ó máa ná bí Àyàbíkẹ́ ṣe dé Nàìjíríà ó yẹ kó ti ọ̀tá ìmọ́lé ni evidence bó ṣe sọ bó ṣe ròyìn evidence tó wà lọ́wọ́ ẹ̀ tó nìyẹn o bó ṣe ròyìn evidence tó wà ní ọwọ́ ẹ̀ bó ṣe ròyìn ẹ̀ bó ṣe tó nìyẹn ṣùgbọ́n ṣàdédé la rí wípé o wá wà nínú ìwò o ò ṣe kíni o ò jáde mọ́ àwa rí i pé ó wà nínú kíni ó wà nínú ìwò ó jáde mọ́ kí ni tó fà á pẹ̀lú àwọn adúrú ẹ́fídẹ́ǹsì tó wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan tó fẹ́ fi néèlì kéèsì kí ni tó fà á tọ́rọ̀ yẹn ò ṣe lọ bó ṣe fẹ́ mọ́ ẹ́ òkè wọ́n ní bàbá àbèjì sọ wípé òun pe àwọn ẹbí ìyàwó òun pé ìyàwó òun ń wúkọ́ ìwọ tí ó wà tẹ́ẹ̀jọ wà ní under charity kan ìgbésẹ̀ wo ni charity yẹn ṣe kó tó di pé o lọ sí o ń pe àwọn ẹbí ìyàwó ẹ̀ àbí bẹ́ẹ̀ bá pèèyàn pé ó ń wúkọ́ kẹ́ ẹ pé àwọn ẹbí tí ẹ pé wọ́n wọ̀ pé bí àyíkọ́ pé kí ni àá wò pé ṣe bí ikọ́ ni ẹ ra nǹkan tó o kúkú ní ṣàlàyé fún un pé nǹkan tó ń ṣe gangan gangan eléyìí a ní ẹrù ogun kọ́ meanwhile àwọn tẹ́ ẹ wà lọ́ndà ẹ̀ tó yẹ pé nǹkan tọ́wọ́n gbà gangan nìyẹn ìtọ́jú gangan ni wọ́n torí ẹ̀ gbà yín so kí lọ́wọ́ akókó àgbà yín fún ìgbà tó gbà ìyá àbèjì ó ṣàlàyé bí wọ́n ṣe ń fún yín ìyá àbèjì lówó ni àwọn tó fẹ́ lò ẹ́ yìí sórí ohun tó fẹ́ sẹ́ẹ̀tì sí ẹ lórí ẹ ẹ̀gbọ́n ẹ ti tà ẹ o ẹ̀gbọ́n ẹ ó ti tà ẹ òun náà ló dé ọ̀rọ̀ ẹ̀ ló sì ń ba ilẹ̀ jẹ́ dọ̀la nínú ayé ìwọ àtìyàwó ẹ̀ torí látijọ́ tó ti dá ẹsẹ̀ wọnú ọ̀rọ̀ yín lórí pé wọ́n ń ṣe owó wọ́n ń fún yín lówó òun náà fẹ́ ṣe kíni òun náà fẹ́ náwó ẹ wá wo bí tọ̀rọ̀ já sí ń sìn ìyá àbèjì kò mà sí mọ́ ìwọ yìí tó jẹ́ pé ńgbà tó wà lọ́dọ̀ ẹ̀ kò lè fún ìwọ fún ara ẹ̀ kò lè dá kówó fún ẹ ló ní kọ́ abẹ́ gbowó owó yẹn ibo ló tún fẹ́ gbà sí inú àkáǹtì ẹ̀ á wá fún ẹ ní ẹ̀sùn wẹ́wẹ́ òun kẹ̀bi tó wà gan ó ti ń ké wáyò hàlà ó ní ìdí owó. ìwọ ò ṣe wá béèrè àti ìwọ ẹ̀gbọ́n ẹ̀ fifty million tí mo ti ń fetí gbọ́ wípé empowerment ó yẹ kí E, Taofik ó yẹ kóun gan rí bí one point five nínú ẹ̀ ládùúgbò iṣẹ́ tó ṣe bàbá àbèjì tó dé tó lọ jìyà bí oṣù bíi méjì ó yẹ kóun ti rí bíi five million nú ẹ̀ ó ṣe wá jẹ́ pé ordinary four hundred thousand kò ń ṣe ordinary o sorry ó ṣe jẹ́ pé four hundred thousand òun ló wá ń rí tọrọ fún bàbá àbèjì pẹ̀lú àdúrú owó òbítíbitì owó tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ṣó o fẹ́ kó lọ sọ́run ni àwọn wèrè tó ń tẹ̀lé ẹṣọ́ ti rí gbogbo irọ́ tí wọn kì í rí já òun là ń já lọ́fẹ̀ẹ́ lófò yìí ẹ̀yin wèrè yẹn ó yẹ kẹ́ ẹ máa wá bíi kẹ́ ẹ wá máa fún mínísítà ni ẹ̀yin olórí burúkú tá à ń já yẹn ẹ̀yin ajára tá à ń já tẹ́ ẹ jára yín ẹ máa já sí kòtò ni. Where is Omoni Dodo? Dodo carry go. Ọmọ ológo worldwide. Ọmọ ológo sì kò ṣe worldwide mo Ọmọ ológo wọn kan na ni. tori ẹ̀yin go ò lè mọ irú ìrònú tó wà pẹ̀lú ẹ̀ nínú wo tó wà. Ó wá ń pín ọdíò million. The way bó ṣe ń wá pín ọ́díò ten million tó dẹ̀ pé owó tó wà nílé ò tó nǹkan kan. the way bó ṣe ń wá pín ọ́díò ten million the way tó ṣe ń sọ wípé òun ní estate the way tó sọ pé òun fẹ́ ra àwọn furnitures ilé òun ní Nàìjíríà wá láti Turkey the way tó ṣe sọ wípé òun ti san owó mọ́tò tán tipẹ́tipẹ́ tó kó fún cash tó sì ń san lọ́wọ́lọ́wọ́ anórí yín ti burú. àní kí ni orí yín ti dàrú. the way tóun àti kb tó fi ń fẹ́ra wọn tá a dẹ̀ ń bá kb jà pé kb ń tó bá kò sí nǹkan láàrin wa àti dọ̀kásì tí kb dẹ̀ ń lọ́gun x òun ni x òun ni àfìgbà tí kb lahùn lórí social media a ṣà máa a máa jẹ́ ká máa tábàsọ́pá fẹ́ fèsì kb a máa ní rárá ká fi kb sílẹ̀ ẹ̀ka lẹ́ ẹ̀pa gbóyin mi ká ẹ̀ka lẹ́sà ẹ̀pa gbó one on the twenty five ni ẹ̀pa bẹ́ẹ̀dì ẹ̀pa gbó on the twenty five oṣù yìí èmi on the thirty ni on the thirty mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ sísítà mi kan ẹ wọ́n wọnú inbox mi nǹkan bẹ́ẹ̀ dè mí wọ́n ti ń fi ṣọwọ́ sí mi o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o inú àwọn èjè ni kò ní tán lọ́wọ́ yín o orúkọ èjè náà lọ́ fi kí mi pátápátá pé happy birthday in advance mo dúpẹ́ lọ́wọ́ sísítà mi yẹn ọ lè máa fẹ́ kí n dárúkọ wọn. sifa ayotunde adégbẹ̀san àwọn náà ní twenty five happy birthday in advance. so ẹ wá wo gbogbo àwọn ráhùnráhùn tó wọ́n fẹ́ máa sọ̀rọ̀ yìí. ẹ wo gbogbo kátàkátà tó fẹ́ máa sọ kí ni nǹkan tó fẹ́ sọ nípa ọ̀rọ̀ ìyá àbèjì kí ni nǹkan tó lè sọ pàtó lórí ọ̀rọ̀ bàbá àbèjì tí wọ́n fi sílẹ̀. Si kí ni nǹkan tó lè sọ nípa bàbá àbejì tí wọ́n fi sílẹ̀ ọ̀wọ́n gan wọn nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí celebrate yẹn dọ̀kásì ti wá tàn wọ́n jẹ wípé wọ́n filẹ̀ free ni ìgbà tó tún wáá gba analysis yẹn bíbá ìhórí wọn tún dàrú ni wípé òbítíbitì property òun ló fi ṣe onídùúró ẹ o torí ó fojú jọrọ náà ni ọ̀ṣánkà bàbá àbejì ó fojú jọ skẹ́rìn òun ni wọ́n ṣe ṣe kí ni kéèsì yìí ní ẹsẹ̀ ńlẹ̀ ọ̀wọ́n òpítípitì property àti nǹkan húnhùn pẹ̀lú àwọn ìwé tó tó ìwé àwọn ìwé tó tó pangba pangbarikitata òun ni wọ́n fi ṣe kí ni wọ́n fi ṣe onídùúró ẹ̀ ẹ̀yin wèrè ẹ̀dẹ̀ ní kò sọ nǹkan kan orí yín ti bàjẹ́ lọ́rùn yín. orí yín ti ṣe kíni orí yín ti bàjẹ́ ní ọrùn yín. kí ló dé tí wọ́n ti fi sílẹ̀ ẹ béèrè pé kí ló dé gangan tó fi pẹ́ dìgbà tó wà yẹn àti dá lẹ́bi òun ni ó ń ṣe yín àti sọ òdodo ọ̀rọ̀ òun ló ń ṣe yín ọ̀ọ́dẹ̀ bí ń re yìí tó dọ̀wò lọ́jọ́ kìíní àná ó dìrì ti ṣáàtì yẹn ni ta ló fẹ́ wò yìí tó dọ̀wò ta ló fẹ́ wò. tó ń sọ tó ń dàjà sọ òdodo yẹn ṣáàtì yẹn ni ò bá jẹ́ lé tí ò bá jẹ́ kí eh, DKY ṣáàtì tó ṣe ṣáàtì tó mọ́ nínú tó mọ́ ń ni o má lọ jẹ́ kí nǹkan mi stay ní ṣáàtì yẹn o torí evergreen ṣáàtì ni ẹni ṣáàtì tó bá lọ ṣe tó bá lọ kanta su ṣáàtì tó ṣe yẹn ẹ eh, o ti ba ìrẹ́kọ̀dù tó tún fẹ́ ní o tún tún nìyẹn òun la ṣe ìsọtọ̀ wọn kan yìí lọ́ fò jáde foro yìí lọ́ sọ pé sọ́wọ́n èèyàn wọn lọ́wọ́ ní pílàfọ́ọ̀mù wọn tó bá wù wọ́n lọ́ lè sọ àfibọ́dẹ̀ ṣe change òun. ibi tí owó tó máa gbé wa dé nàìjíríà nìyẹn. iṣẹ́ tí owó ńgbà tí olójú dúdú tó ń sọ ńgbà yẹn a olóṣì olóṣì láwùjẹ náà nìyẹn tóná ti háyà àwọn kan o eré la pè ṣé kò ti ń fojú jọ ṣé kò ti ń fojú jọ truth náà báyìí ṣé kò mọ ibi tí búlẹ̀tì ti ba òun báyìí ṣé kò mọ nǹkan tí ó ń sọ ń gbà yẹn báyìí ṣùgbọ́n olóṣì èrè ẹ̀sán èrè wa ẹ̀ ló gbà. èrè wa ẹ̀ òun ló ṣe kí ni òun ló gbà. so tí ó bá ti ń rí bẹ́ẹ̀ fún kó rọra máa lawọ́ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe kíni kó fomi lò tá a bá ráwọn tó sì fẹ́ pè ẹ pè wọlé o tá a bá ti ráwọn èèyàn ẹ how many minutes láti lò how many minutes láti lò báyìí ẹ kí n wò ok ó kù bí ìṣẹ́jú díẹ̀ ó kù ìṣẹ́jú díẹ̀ kí two hours lù à ń retí kọlù ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kẹ́ ẹ bá wa dá sí mátà yẹn tábà rí àjọ bẹ́ẹ̀ làwa ṣe díẹ̀ nulẹ̀ àwọn nǹkan kan tá a mú jáde àwọn náà mọ̀ wípé ìyá àbejì ọ̀rọ̀ ẹ̀ ní àlàyé nínú ọ̀rọ̀ ìyá àbejì in fact ó tàn mọ́lẹ̀ sí ojú àwọn ènìyàn pẹ̀lú iṣẹ́ láabi tí dọ̀kásì máa náà fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ tí àwọn èèyàn dẹ̀ máa bìlífù pé ó fẹ́ ràn wọ́n lọ́wọ́ tí wọ́n máa dá owó àbí gbogbo yín kọ́ lẹ gbọ́ wípé ilé kan lọ́gbà fún àwọn bàbá àbèjì ibì kan lọ́lọ́ fi wọ́n sí ànórí yín máa ń burú ẹ yẹn so torí bàbá àbèjì ti wà sáìdì yín sìn àwọn nǹkan tí bàbá abèjì ti sọ tẹ́lẹ̀ yẹn rò pé bí àgbàgbé ẹ ibì kọ́kọ́ ló gbà fún wọn tó fowó owó owó tó fi tó sọ pé owó yẹn òun fi gba lé síbì kan fún wọn tó jẹ́ pọ́tọ̀ ní létà rí létà ọ̀tọ̀ ní létà padà tó rí ibo nìyá àbèjì kú sí ṣó sọ fún wa wípé èèyàn kan bá ẹ̀wọ̀n ìyá àbèjì gbélé ńgbà yẹn ìsìn tí ìyá àbèjì kú la gbọ́ pé wọ́n ní alábàgbálé ó ní àwọn kan tó ń kówó fún tó ń jẹ́sẹ̀ kówó fún àwọn ìyá àbèjì ẹrù kébí àyàn ò gbogbo èèyàn kan ní bàbá àbèjì body language ojú ẹ̀ àwọn èèyàn sọ pé ọ̀nà ti sọ̀rọ̀ tán tí ó bá dẹ̀ ṣọ́kọ akí òkè tí a rán lọ síbi tí ó fẹ́ tí ò bá ṣe ọkàn akin òkè tí a ṣe kíni á ràn lọ sí ibi tí kò fẹ́ so fún ìdí èyí ọ̀wọ́n ẹbí ìyá àbejì a nídìí láti bá wọn sọ̀rọ̀ ó ṣeé kó jẹ́ wípé bóyá àwọn straight from the heart náà lọ́ máa fẹ́ ṣe show irú ìta àsọ yìí àwọn fún ara wọn lè bá wọn sọ. So tí yóò bá jẹ́ pé àwa fẹ́ bá wọn sọ̀rọ̀ tó bá yẹ pé bí àwo ní rí nọ́mbà wọn ọ̀wọ́n náà lè bá wọn sọ so kí wọ́n dẹ̀ fi ṣe kí ni kí wọ́n jábọ̀ fún wa lórí ayélujára. hello. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ dádì. na nurse mo ṣí mi o. Baba Minji because Aura Baba Minji ọ̀rọ̀ ọlọ́pàá but ọ̀tọ̀ nǹkan tí àwọn realize ni pé madam Tanwa is fond of using vulnerable people that she can use and possibly dump them later on. We've seen it uh, <clears throat> in several of uh, what has been going on. But um, <clears throat> my own contribution is that Ejekasi now will be film. Nítorí pé eléyìí tá lórí ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín dáàdi eléyìí tá a rí lórí Láyọ̀ tó ń sọ̀rọ̀ nǹkan tí wọ́n fọ́n sínú fèrè ó ní fèrè fún jáde hmm. ohun táwa ń wí tó ṣe pàtàkì ni pé ọlọ́pàá ń pè é nítorí pé nínú gbogbo àwọn tó sọ̀rọ̀ àdìyẹ kẹ̀sì yìí ìwọ ló pera ẹ ló ìwọ náà dẹ̀ ni ọlọ́pàá dẹ̀ wá pé kó wá ṣàlàyé ara ẹ̀ nígbà tá a sọ fún yín pé mo máa pẹ́ díẹ̀ ẹ rò pé bóyá a ò rí nǹkan kan la fẹ́ sọ pé máa pẹ́ díẹ̀ àwa ò mọbi tó wà o wọ́n sì máa pẹ́ díẹ̀ ṣùgbọ́n pé wọ́n ní mú irọ́ gbòó ẹ rí i pé nǹkan kan náà mo sáà máa ń tẹnu mọ́ pé ẹ̀mú ti mú àbá sì ti pọ́n bí wọ́n ní mo lọ́gbọ̀n àwọn models kọ̀ọ̀kan mo máa ń ṣùṣe láti láti gbé kalẹ̀ ni torí pé nǹkan tó dára lójú ni kò tí ì sẹ́ni ọkàn àwọn ọlọ́pàá kan fẹ́ wádìí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni ẹ má jẹ́ ká wàásù sí i pé lọ rí ọlọ́pàá you know òun tó ń sákiri ó mọ reason tó fi ń sákiri òun tó ń avoid àwọn ọlọ́pàá ó mọ reason tó fi ń avoid ọlọ́pàá. mi ò ṣe wàásù o wọ́n analyse ní tèmi ni awareness ni mi ṣe o. no no no no èmi ò fẹ́ pé ṣe wàásù o ẹ̀ẹ́dà àwa callers ni o àbáwọn ọ̀dà tó bá tó bá ń tó bá ń pè ṣe rí tálẹ́fẹ́ wàásù sínú all these kind of uh, atrocities has been has not been today. It has been going on for quite a while. Ṣùgbọ́n ó dàbí pé ó ti dé orí ibi tí a ti fẹ́ fi ìwà ìbàjẹ́ yẹn a ti fẹ́ fi bóyá ká fi ẹnìkan dófin ni. Like I have been seeing, either ó lọ ó lọ rí àwọn ọlọ́pàá ó lọ rí àwọn ẹ̀sìn ńlá kan kì í bàánú òun náà dẹ̀ ni wípé wọ́n gbé orúkọ ẹ̀ jáde káàkiri gbogbo àgbà ńlá ayé pé wọ́n mú ẹ̀. Hmm. kò sí nǹkan tó lè fi wẹ̀ mọ́sẹ̀ ó sọ lọ́jọ́ kan mo ní àwọn kan àwọn tó ń sọ pé ọlọ́pàá wà ọlọ́pàá wà mo ní kó àwọn náà sọ pé wọ́n gbé orúkọ wọn léde báyìí wanted káàkiri àgbáyé let me tell you kò sí bọ́dà tó lè kọ́ọ̀sì wọ̀ tí wọn ò ní kí wọn ò ní hmm. kú èrè kò sí. ó ṣàì kó lọ sí Murtala Mohammed airport ó lóun fẹ́ board laptop ẹ̀ because he's the one he's, she's wanted she is the wanted as of now You can even say that she is a wanted criminal because more or there on almost seven counts extortion, cyberstalking, cyberbullying, um, abduction, kidnapping, murder It's almost seven. If not six. Tabajọ́ àpapọ̀, tabajọ́ abduction àti kidnapping papọ̀ ló ń la máa fi sọ pé six but paríparí ẹ̀ ni mọ́dà tó wà ń bẹ̀ and not until tí àwọn police bá unravel the murder allegation yẹn àwọn Nigeria police gan wọn ò ní kẹ́ wọn ò ní kẹ́ tẹ́ I keep on saying it wọn ò lè gbé wanted kò lórí ẹ̀ náà so ẹ ẹ má ẹ má jẹ́ ká wàásù sí pé kó lọ ẹ má jẹ́ ká preach sí pé ó ń sáwó ó ń lọ ó ń sùn síbí lónìí ó ń sùn síbí lọ́la ibi tó bá wọn ló lè sùn sí. wàá rí kàtà àdàmọ̀ ní òòlù wà. bẹ́ẹ̀ni. mo tẹ́rí nípa ọ̀rọ̀ tí bàbá àbèjì tẹ́ bá wo àwọn méjèèjì àti bàbá àbèjì ni o àti ìyá àbèjì ni o they are vulnerable people honourable mo rí kinní kan lórí Ọdúnláyọ̀ ṣé Àbíkẹ́ Jagaban máa ń jáde balẹ̀ ẹ ìfọ̀kọ ẹ fi wá lẹ́tẹ̀rẹ̀ o Àbíbá Àbíbá Àbíbá Jagaban mo wá sọ pé ìzísù náà nà ọ́ mà ìyẹn nígbà pé ní bàbá mi jì í torí mi ò kọ́kọ́ pé Àbíkẹ́ ní Àbíbá rí. and ó ti pẹ́ tó ti ń lo àwọn vulnerable people. So, Baba Beji is not all that normal. I don't want to go to, to uh, his own side. Yeah, Beji is uh, vulnerable. Tola is vulnerable. Even Aluwo bẹ́ẹ̀ni bóyá ìyẹn náà tẹ ká ṣe ní o bóyá tẹ ká ṣe ní o òdo nù. bọ̀tẹ̀ irọ́ ń parọ́ fúnrọ́ èké èké ń ṣèké èké tó bá yá kó máa lójútùú kò lè lọ kò lè lọ títí títí òun náà ò dẹ̀ lè sá lọ títí títí títí no she can run she can hide forever she can hide she can hide forever eh, she can run forever ó ṣe rí nìyẹn o. Thank you so much. Thank you, sir. And on the course of justice for Yabeji, we stand. We will never be tired. We will never be weary. We will not be intimidated by anybody. Yeah. I repeat, by anybody, no matter wherever you say you are. We don't bloody care. We are not going to be intimidated will not be manipulated. thank you daddy ó daddy yes sir ẹ ṣé daddy.